سورة القلم بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. nùún wàlùkọ́lẹ́mi wà máa yẹ sọ̀rọ̀. nùún ọlọ́run ní ọmọ ohun tí ó gbà lérò pẹ̀lú àràfin yìí àti pé mo fi gègé ìkọ̀wé kálámù náà búra àti ohun tí àwọn ènìyàn ń fi gègé kọ ní oríṣiríṣi ìmọ̀. máa ń tẹ́bi ní ọ̀mẹ́tì rọ̀bì kẹ́bi mẹ́jìnnún. pẹ̀lú agbára ìdẹ̀ra olúwa rẹ ìrẹ́ muhammad kì í ṣe ayírí ẹni tí orí rẹ̀ dàrú. wà iná lankẹ́lẹ́ ẹjọ́rọ̀ ghayra mamnun. àti pé dájúdájú ẹ̀san tí kò ní dúró ni yóò máa bẹ fún ọ. وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ àti pé dájúdájú ìrẹ́ jẹ́ ẹni tí ó ní ìwà tí ó dára jùlọ. فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ nítorí náà ìrẹ́ ń bọ̀ wá rí àti pé àwọn náà ń bọ̀ wá rí. بِأَيِّكُمُ الْمَفْتُونُ ta ni ẹni tó rí ìrẹ́ yí nínú yín. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين dájúdájú olúwa rẹ òun ló mọ̀ jùlọ ta ni ẹni tó sọnù lọ kúrò lójú ọ̀nà tiẹ̀ àti pé òun náà ló tún mọ̀ jùlọ àwọn wo ló tọ̀nà. فلا تطع المكذبين. nítorí náà má gbọ́ ti àwọn tí wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́. waddu law tudhinu fayudhinun. àti pé wọ́n ń fẹ́ kí ìrẹ́ tẹ̀ sí tiwọn kí àwọn náà lè tẹ̀ sí tiẹ̀. wala tuti' kulla hallafin mahin. má ṣe gbọ́ ti àwọn tí wọ́n ń búra èké lọ́pọ̀lọpọ̀ ẹni àbùkù. hammazin masha'in binamim. ẹlẹ́gàn tí wọ́n máa ń rìn láti bani lórúkọ jẹ́ pẹ̀lú òfófó. manna'in lil khayri mu'tadin athim. olùṣẹ́ni lórí kúrò níbi oore ṣíṣe olùkọjá ẹnu ààlà ẹlẹ́ṣẹ̀. utullin ba'da dhalika zanim. ọ̀dájú oníwà líle ni lẹ́yìn náà ọmọ àlè ni. an kana dha malin wa banin nítorí pé ó ní owó ó sì ní àwọn ọmọkùnrin. إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين. nígbà tí wọ́n bá ké àwọn àyà wa fún un yóò máa wí pé àwọn àlọ́ ti láíláí ni èyí. سنسمه على الخرطوم. a ó sàmì sí ní góńgó imú. إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين dájúdájú àwa dán wọn wò gẹ́gẹ́ bí a ti ṣe dán àwọn tó ní ọgbà wò nígbà tí wọ́n búra pé àwọn yóò ká gbogbo èso tó wà nínú ọgbà yìí ní òwúrọ̀ tí wọ́n bá jí. wala yastathnun wọn kò fi àyàfi bí ọlọ́run bá fẹ́ sí i. فطاف عليها طائف من ربك وهم نائمون. ohun tí ó ń rọ kiri ká kan bá rọ kiri ká lórí rẹ̀ láti ọ̀dọ̀ olúwa rẹ̀ nígbà tí àwọn tí ó ní ọgbà ti sùn lọ. ó wá padà di igbó ọgbà oko tí wọ́n ti kórè rẹ̀ tí nǹkan kan kò ṣẹ́kù síbẹ̀ mọ́. fatanadaw musbihin. wọ́n wá ń ké pe ara wọn ní òwúrọ̀. anigdu ala hadithikum in kuntum sarimin. pé kí ẹ jí lọ síbi nǹkan ọ̀gbìn yín láàárọ̀ tí ẹ bá fẹ́ kí ẹ rí èso já. فانطلقوا وهم يتخافتون. wọ́n wá ń fi ohun ìrẹ̀lẹ̀ bá ara wọn jíròrò lọ. ألا يدخلنها اليوم عليكم مسكين pé aláìní kankan kò gbọdọ̀ wọ ibẹ̀ wá bá yín lónìí o. وغدوا على حرد قادرين. wọ́n jí lọ lórí pé àwọn kò ní jẹ́ kí ẹnìkan kan wá ibẹ̀ pẹ̀lú agbára àwọn. فلما رأوها قالوا إنا لضالون nígbà tí wọ́n rí ọgbà náà wọ́n sọ pé dájúdájú àwa ti ṣìnà. bal nahnu mahrumun. bẹ́ẹ̀ kọ́ wọ́n ń ṣe ní èèwọ̀ fún wa. qala awsatuhum alam aqul lakum lawla tusabbihun. ẹni tí ó lóore jùlọ nínú wọn wípé èmi kò ti sọ fún yín pé kí ló ṣe tí ẹ̀yin kì í fi ògo fún ọlọ́run. قالوا سبحان ربنا إنا كنا ظالمين wọ́n wá sọ pé ògo ni ti olúwa wa dájúdájú àwa ti borí ara wa sí. فأقبل بعضهم على بعض يتلاومون. apá kan wọ́n wá dojú kọ apá kejì tí wọ́n ń dára wọn lẹ́bi. قالوا يا ويلنا إنا كنا طاغين wọ́n sọ pé ègbé wa dájúdájú àwa jẹ́ aláṣejù. عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون ó lè jẹ́ pé olúwa wa lè fi èyí tó dára jùlọ rọ́pò fún wa dájúdájú olúwa wa ni àwa ń sojú kòkòrò sí. kadhalika al-adhab wal-adhabu al-akhirati akbaru law báyìí ni ìyà ẹ̀ṣẹ̀ máa ń rí ìyà tí ọ̀run tóbi ju èyí lọ tí ó bá jẹ́ pé wọ́n mọ̀ ni. إن للمتقين عند ربهم جنات النعيم dájúdájú àwọn olùpáyà àwọn ọgbà tí ó ní ìdẹ̀ra ń bẹ fún wọn lọ́dọ̀ olúwa wọn. afanaj'alul muslimina kal ǹjẹ́ a lè fi àwọn tí ó ń pa òfin ọlọ́run mọ́ wé àwọn tí wọ́n ń tàpá sí òfin ọlọ́run bí? ma lakum kayfa tahkumun kí ló ṣe yín tí ẹ̀yin fi ń dájọ́ bẹ́ẹ̀. am lakum kitabun fihi tadrusun. àbí ẹ̀yin wà ní tírà kan tí ó ṣe pé òun ni ẹ̀ ń ké tí ẹ sì rí i kà nínú rẹ̀ wípé olùtẹ̀lé òfin àti olùtakò òfin bákan náà ni wọ́n. inna lakum fihi lama takhayyarun. pé dájúdájú ẹ̀yin yóò ṣe ẹ̀san ohun tí ó bá wù yín nínú rẹ̀. أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون tàbí àwa búra fún yín ni pé èyí tí yóò máa bẹ títí di ọjọ́ àjíǹde pé bí ẹ̀yin bá ti pinnu ọ̀rọ̀ sí ni yóò máa jẹ́. salhum ayyuhum bidhalika za'im. bí wọ́n léèrè pé èwo nínú wọn ni ó lè fọwọ́ èyí nì. أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين tàbí wọ́n ní àwọn igbákejì ọlọ́run tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kí wọ́n mú àwọn igbákejì ọlọ́run náà wá tí wọ́n bá jẹ́ olódodo. يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون ní ọjọ́ tí a ó ká aṣọ kúrò lójúgun a ó máa pè wọ́n lọ síbi ìforíkalẹ̀ wọn kò ní lè ṣe é. خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. ojú wọn yóò wà ní dídàkodò ìtìjú yóò bò wọ́n dájúdájú wọ́n ti jẹ́ ẹni tí a ti pè síbi ìforíkanlẹ̀ nígbà tí wọ́n wà ní àlàáfíà. فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون. nítorí náà fi mí sílẹ̀ pẹ̀lú ẹni tí ń pe ọ̀rọ̀ yìí nírọ́ àwa ń bọ̀ wá mú wọn díẹ̀ díẹ̀ ní ààyè tí wọn kò ti ní mọ̀. وأملي لهم إن كيدي متين mo ń lọ́ra fún wọn ni dájúdájú èrò mi nípa. am tas'aluhum ajra am tas'aluhum ajran fahum min maghramin muthqalun. tàbí rẹ̀ ń béèrè ẹ̀san owó ọ̀yà kankan lọ́wọ́ wọn ni tí ó fi jẹ́ pé gbèsè yẹn ló wọ̀ wọ́n lọ́rùn. am indahumul ghaybu fahum yaktubun. tàbí wọ́n ní nǹkan ìpamọ́ ní ọ̀dọ̀ ni tí ó fi jẹ́ pé wọ́n ń kọ̀ ọ́ sílẹ̀. فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم nítorí náà dúró de ìdájọ́ olúwa rẹ ìrẹ má ṣe dàbí ẹlẹ́ja anabi Yunus nígbà tí ó lọ ibòsí tí ó náà sì wà nínú لولا تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم tí kò bá jẹ́ pé ìṣíjú àánú wò láti ọ̀dọ̀ olúwa ààrẹ wá bá a ni a ò bá jù ú sí orí ilẹ̀ pápá tí kò sí ènìyàn ìbá wa dára rẹ̀ lẹ́bi. فاجتباه ربه فجعله من الصالحين. ṣùgbọ́n olúwa ààrẹ ti ṣà á ó sì ṣe é ní ọ̀kan nínú àwọn ènìyàn rere. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون àwọn aláìgbàgbọ́ fẹ́ẹ́ fi ojú wọn gbé ọ ṣubú nígbà tí wọ́n gbọ́ ìrántí náà wọ́n sì ń sọ pé dájúdájú ó ń ṣe wèrè ni. وما هو إلا ذكر للعالمين àti pé òun kò jẹ́ nǹkan kan ju ìṣínilétí lọ fún gbogbo ẹ̀dá.